وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد السلام عليكم ورحمة الله وبركاته ترى رياض الصالحين تي أنكا للإمام شرف النووي رحمه الله ننو باب تيواناني باب الخوف ìyẹn ni pé ọ̀rọ̀ nípa ìbẹ̀rù ọlọ́run ọba àti wá ka àwọn ayẹl Qur'an a sì ti ka àwọn hadith bíi oríṣi mẹ́jọ hadith yà ká lónìí òun náà ni وعنه قال كنا مع رسول الله صلى الله عليه وسلم إذ سمع وجبة نعم بسم الله الرحمن الرحيم قال المصنف رحمه الله تعالى وعن وقال كنا مع رسول الله صلى الله عليه وسلم إذا سمع وجبة فقال إذ سمع إذ سمع وجبة فقال أتدرون ما هذا قلنا الله ورسوله أعلم قال حال حجرا رمي به في النار منذ سبعين خريفا فهو يعوي في النار وهو يحوي في النار الآن حتى انتهى إلى قعرها فسمعتم وجبتها رواه مسلم وعن علي بن حاتم رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما منكم من أحد إلا سيكلمه رب ربه ليس بينه وبينه ترجمان فينظر أيمن منه فلا يرى إلا ما قدم وينظر أشأم منه فلا يرى إلا ما قدم وينظر بين يديه فلا يرى إلا النار تلقى وجهه فاتقوا النار ولو بشق تمرة متفق عليه وعن عبد البر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إني أرى ما لا ترون حطت السماء وحق لها أن تحطه ما فيها ما فيها مولعا ما فيها مولع أربع أصابع إلا وملك واجع ذبحته ساجدا الله تعالى والله لو تعلمون ما أعلم لبحثتم قليلا ولبقيتم كثيرا وما تلظتم بالنساء على الفرش ولا قويتم إلى السعودات تدعون إلى الله تعالى رواه الترمذي وقال حديث حسن الإمام النووي رحمه الله حديثي وتم láti fi ṣe àlàyé bó ṣe yẹ kí mùsùlùmí kó jẹ́ ẹni tí ó bẹ̀rù ọlọ́wọ́n ọba tí ó páyà ọlọ́wọ́n ọba lára nǹkan tí ó sì páyà ọlọ́wọ́n ọba náà ni pé ọba tí ó ní ìyà tó lè fi jẹ̀yàn ni àwọn ọmọ yìí wá pé Abu Hurairah radiyallahu anhu oni kunna ma'a rasulillahi sallallahu alaihi wasallam ọláhàn wà pẹ̀lú annabi sallallahu alaihi wasallam id sami'a wajbatan annabi wa gbọ́ ohun kankan tó rí lulẹ̀ bí kí n kó ṣe gbìm faqal annabi wa sọ báyìí pé altadruna ma hada ǹjẹ́ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ń ó mèké gbogbo àwọn tí wọ́n wà ń bẹ náà ni wọ́n gbọ́ ohùn yẹn anábì wa ń sọ fún ọ pé ṣe gbọ́ nǹkan tó dún ògbọ́n náà nípa àwọn gbọ́ wọ́n á ní kí ni túmọ̀ tí kí ni nǹkan tí ń dùn a wọ́n á dá anábì lóhùn pé Allahu wa rasuluhu a'lamu ọlọ́run àti anábì àwọn ni wọ́n mọ nǹkan tó ṣẹlẹ̀ qal anábì wa sọ fún wọn pé hadha hajarun ó ní nǹkan tó dún yẹn òkúta ni rumiya bihi fin nar wọ́n jù sínú náà ni mundu sab'ina qarifan láti nǹkan bí àádọ́rin ọdún ẹni pé seventy thousand years fa huwa yahwi al'an ní ìsinyìí lọ́yẹ̀sẹ̀ wá já sínú náà gbòm lọ́yẹ̀sẹ̀ kanlẹ̀ ìyẹn ni pé arìngbà tó fi jù nǹkan tí ó fi wá sílẹ̀ lẹ́ẹ̀ ni wọ́n fi ju òkúta wọn nǹkan bíi seventy years náà ló wá fi nífi ń yíbọ̀ nífi ń yíbọ̀ nífi ń yíbọ̀ sọ̀rọ̀sọ̀ wá jábọ́ kanlẹ̀ lẹ̀ náà ni ọwọ́ adún gbòm nílẹ̀lẹ̀ hátàntà ilà qa'riha wọ́n wá lọ́lẹ̀ já sínú ọ̀gbun yẹn ni pé nínú kòtò iná fasami'tum wajbataha nílẹ̀ iná fi gbọ́ ohun rẹ̀ yẹn rọwá muslim mọ́ muslim ni wọ́n gba hadithi wa kí ni hadithi kí la fẹ́ gbóyé ń òun náà ni pé èèyàn gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó bẹ̀rù ọlọ́wọ́n ọba tí yàn náà ọlọ́wọ́n ọba ipe iná nígbà júyàn láti ibi tí wọ́n ti júyàn kéèyàn tó wọnú rẹ̀ gan jíjìnà rẹ̀ òun náà láàrin nínú hadithi yìí ẹ̀rí pa sí ṣàlàyé ipe imani kò lè ti dúró lẹ́nu mùsùlùmí àfi gbogbo nǹkan tó ṣe pé ìwọ ọmọ rò pé kò rọrùn lójú tiẹ̀ àmọ́ ń gbà tí anabi sallallahu alaihi wasallam bá sọ pé nǹkan tó ṣẹlẹ̀ ni àfi kí wọ́n gbà pé bó ṣe rí náà nù ó ṣe dédé làákàyè tiẹ̀ kò ṣe dédé làákàyè rẹ ìwọ lọ gbọ́dọ̀ dá làákàyè rẹ padà tí pa làákàyè rẹ ọba ká mọ́ ọ wàá dá padà sọ́dọ̀ Ọlọ́run pé bọ́lọ̀ ń ṣe wí bó ṣe rí náà nù ṣùgbọ́n ní ti ń jẹ́ ìjẹ́ mùsùlùmí lọ́dọ̀ yàn náà ni ó ti pé ẹ wò lápèjúwe àwọn kankan kan bẹ ṣe pé làákà ìwọ ò ní gbé nígbà tá a wà nínú oyún ìyá wa tó bá ń sọrú rẹ fún wa bí ó ṣẹlẹ̀ ńlẹ̀ ayé sọ ọmọ ènìyàn ó jiyàn rẹ̀ pé ah bóòlù sì lè yóò sì fẹ́ ṣe ṣe ah bóòlù sì fẹ́ ṣe ṣe tó bá ń sọ fọ́mọ èèyàn pé tó bá délé ayé sórí ó rí kíní kan ọ̀pọ̀ fi jòkó tó pé ọmọ ṣe fìn nídìí rẹ tó bá jókòó síbẹ̀ kò tí ẹ̀ ní wọnú làákàyè rẹ̀ bìlà sí pé yóò yè bẹ́ẹ̀ náà ni nǹkan tọ́lọ́run wa bá ń ṣàlàyé fún wa nígbà táwa wà nílé ayé yàn yìí wípé ní tí ó ṣẹlẹ̀ lálùkìyámà ni nǹkan tí ó ṣẹlẹ̀ nínú àlùjánnà ni nǹkan tí ó ṣẹlẹ̀ nínú iná lélẹ́ yìí ẹ wò lápèjúwe wà tánàbí sọ̀rọ̀ sọ́làmù tí ń ṣàlàyé bí àlùjánnà ó ṣe rí ó ní tajri min anahar ó ní àwọn akérèmọdò yẹn ni pé àwọn odò yóò máa sàn lábẹ́ ilé ó mì pé lábẹ́ àlìjánná odò ni ó wà lábẹ́ rẹ̀ ǹjọ́ rọrùn kẹ́nìkan ni mo fẹ́ kọ́lé kí wọ́n á ní ń bolo kọ́ ilé rẹ̀ sí kí wọ́n á ní rí òkun ní kọ́lé sí sẹ̀kọ́yọ́ mọ bí pé à níbo ló rí pílà mà tó bá tiẹ̀ fẹ́ tán ara rẹ̀ jẹ́ lọ́lẹ́ kọ́ síbẹ̀ ǹjọ́ kan náà ni lodò ọkàn ru àti wọ́n tó kọ́ àti gbogbo ẹ̀dẹ̀ wà ń bẹ̀ yóò kàn fi ẹ yóò fi ẹ̀mí wọn ṣòfò yányán ni àmọ́ Ọlọ́hun wa subhanahu wa ta'ala ó ní àlìjánná tajri min tahtihal anhar kẹ́hìn wá ní èmi ọkọ̀lé ọ̀dà ìwà jẹ́ kí odò kọ́ máa sàn lábẹ́ rẹ̀ sàn pé ó ń tọ̀ ń ẹ̀fọn ẹ̀fọn ni ó lálàsí rẹ̀ nílé ayé àmọ́ Ọlọ́hun wa subhanahu wa ta'ala ó ní bóun ó ṣe ṣe tàlìjánná nù sọ pé tajri min tahtihal anahar ọba làákà ìrẹ mu kọba làákà ìrẹ mu ó dẹ̀ làákà ìrẹ kalẹ̀ ó sì gbà pé bọ́lọ̀ ń ṣe wí náà lòdòdó bẹ́ẹ̀ náà ni ntí olúwa bá sọ tánàbí sọ̀rọ̀ sọ́làmù sọ pọ́ ṣẹlẹ̀ wípé bí iná ṣe jìnnà tó tán bá ju ọmọ ènìyàn síbẹ̀ kó tó kanlẹ̀ bí nǹkan bí seventy thousand years ni so ẹ rí i pé ìyà oríṣiríṣi gan ó ti kọ́kọ́ jẹun tọ̀hún nígbà tán bá ti kọ́ ń jù gbàtí kókó tó kanlẹ̀ ń gan ìyà tí ó ti kọ́kọ́ ṣe dédé ara rẹ̀ gan ká tó wá ní yóò wá kan ìṣàlẹ̀ iná kọ́lọ́run bá kọ́mọ́sá là wá níbi iná yẹn ni pé kí wọ́n bẹ̀rù ọlọ́run ọba gbogbo nǹkan tó bá ti ń ṣàlàyé fún wa pé kíní yìí ọ̀dà kíní yìí ọ̀bá mu ọlọ́run ọ̀fẹ́ ọláyìn tó da fún mùsùlùmí òun náà ni kí mùsùlùmí ó yìí ti yá máa jìnnà sí i. nam Adiy ibn Hatim radiyallahu anhu qala. قال رسول الله صلى الله عليه وسلم ان النبي صلى الله عليه وسلم صباي ما منكم من احد قسين ككنن يوم دامنيا الا سيكلمه ربه قل وباري يقال باوني تون سورو ọlọ́wọ́n ọba ẹnì kọ̀ọ̀kan wa sọ̀rọ̀ tó ليس بينه وبينه ترجمان alkiyama lẹ́yìísà bẹ́yìnà òwà bẹ́yìnà òwò kò ní sípẹ́ nìkan ní ń jẹ́ òǹgbìfọ̀ ìtí ń jẹ́ ògbèfọ̀ ní translator bí kílẹ̀ ń wí jẹ́ bọ́ sàlàyé fún un ìyẹn ni pé alágbàwí kò ní sí yìí olúwa n'i ọlọ́wọ́n ọbẹ̀ wọ́n ní kọ̀ọ̀kan wa sọ̀rọ̀ tolúwọ́ bá bẹ́ ní kọ̀ọ̀kan sọ̀rọ̀ ń jọ yìí fayanzuru aymana minhu ọmọ ènìyàn wà wọ apọ̀ ọ̀tún rẹ̀ ìyẹn ni pé ńgbà tolúwọ́ bá bá da ọmọ ènìyàn dúró ipe tọ̀ kí ló ṣe ń lé ayé mana ọmọ ènìyàn wà wọ apọ̀ fala yara illa ma qaddama ntí ó rí lápọ̀ tó ní iṣẹ́ rẹ̀ tó ṣe síwájú in tó ṣe síwájú ní ó rí wa yanzuru ashama minhu ọmọ ènìyàn tó wọ ẹgbẹ́ òsì fala yara illa ma ṣe síwájú náà ni ó tó rí ẹni tó bá wọ̀ tán báyìí iṣẹ́ tó ṣe ní ọmọ wù tó bá wọ ẹgbẹ́ òsì iṣẹ́ ìwọ̀n náà ni ó tún dúró tì níwájú gbàgbàgbà lóríṣiríṣi fàyẹ̀ǹgọ́rọ̀ bẹ́yìn náà yàdé yìí ọmọ ènìyàn tún wájú wala yara illa an-nar iná ní ọ̀wà fojú rí báyìí níwájú rẹ̀ tilqa wajihi ní ọ̀gangan rẹ̀ iná ní ọ̀wà ń bẹ̀ anabi wa ni fattaqun nara ẹbẹ̀rù náà o walau bi shikkin kódà ó bá ṣe pé pẹ̀lú gígé ẹ̀yà kéèyàn ya èso kan èso làbídò kéèyàn ó gé kéèyàn ó sì fún yàn fún ẹni tí ó bá ní bùkátà sí lọ́dọ̀ yàn ara àwọn ọ̀nà tí yàn máa fi ń bẹ̀rù Ọlọ́run ọba lélẹ́yìí kéèyàn ó rí ẹni tó ní bùkátà sí nǹkan kan tí wọ́n sì ní fún tọ̀hún nítorí kó fi lè bọ́ níbi ìyà Ọlọ́run ọba so òun ni pé mùsùlùmí kìí ya ọ̀dájú mùsùlùmí ya àwa jẹun jẹun ikùn tiwa ti yó bí bá ń pààyàn kò sí tó kàn wá mùsùlùmí rí bẹ́ẹ̀ irú àwọn wà báyìí ìwà ìní ìbẹ̀rù ọlọ́wọ́n ọba ni kí wọ́n mọ̀ rí ipe tí ń ṣe ẹnìkan kí wọ́n ti rí pé á ah, ti ń ṣe ẹni yìí ọlágbára o kí ronú wọn wọn náà kára rí wọn balẹ̀ tó bá tiẹ̀ ní nǹkan tó ṣe fún tọ̀hún. subakana abudhar radiyallahu anhu Abu Dharr ní qala rasulullah sallallahu alayhi wa sallam ní anabi sallallahu alayhi wa sallam sọ báyìí pé inni ara ma la tarawun anabi ní mò ń rí nǹkan tẹ́yìn ò rí èmi ń fojú wo nǹkan tẹ́yìn ò lè rí láéláé kí ni nǹkan náà atọ́ ti sàmáà òun ń gbé kìn wà ṣàkọlà á antahid ó sì lẹ́tọ̀ọ́ sí kọ́ máa gbin ma fi amawdi'in arba'i asabi'i kò sí ààyè ọwọ́ mọ́ka mẹ́rin ẹni kí tíyàn ti lè lu ọmọ́ka mẹ́rin báyìí illa wa malakun wadi'un jab'atahu sajidan lillahi ta'ala ìyẹn ni pé àfi kó jẹ́ pé ayé ń àwọn màláíkà ó fèrè kalẹ̀ síbẹ̀ ìyẹn ni pé kò sí àlàfo kankan ní gbogbo sánmà ẹ lè rí ìka mẹ́rin báyìí kí n ò rí yọkúrò níbi láàrin sánmà ìyẹn ni pé gbogbo ẹkún kẹ́kẹ́ fún ìforí kalẹ̀ àwọn màláíkà ọlọ́wọ́n ọba anábì tún ní wallahi àní ọba búra law ta'lamuna ma a'lamu tó bá ṣe pẹ́yìn bá mọ nǹkan tí mo mọ ní لضحكتم قليلا ارين كبما من وبا ولبقيتم كثيرا ابما سيكون لقلق واني وما تلززتم بالنساء ابات التي اغبادوا ياو يما على الفرش لوري بيدي يعني pé ìyàwó náà ni kò tí ẹ̀ ní láǹfààní àti fẹ́ gbádùn ọkọ rẹ̀ má bá pé ní tèmi ń gbọ́ yìí àbí tí mò ń rí ẹ̀yin náà rí ni wala kharajtum ila sa'adatin ẹ bá jáde ilà ẹ bá gùn lọ ẹ bá jáde ilà Sa'idat tẹ́wà lọ sí àwọn eré òkè yẹni pé àwọn àwọn ojú ọ̀nà ẹ lọ sáwọn ojú ọ̀nà ẹ jáde káàkiri yẹni pé ẹ rìn kí ẹ mọ̀ wá yẹni taj'aruna ila Allah ta'ala tó ṣe pé ẹ mọ̀ wá kígbe pé ọlọ́run ò wa ọlọ́run ò wa yẹni pé tẹ bá rí àwọn nǹkan tí èmi ànábì sallallahu alaihi wasallam tí mò ń rí nínú nígbà tí ẹni tí mo wo sánmà wọ́n ni pé nínú hadith mi ànábì sallallahu alaihi wasallam ó sọ àwọn nǹkan mi tó rí ìyẹn ni pé nígbà tá ànábì lọ olóhùn wọnú náà òun wọnú àlìjẹ́nà tó ń wá rí oríṣiríṣiríṣiríṣi àwọn oríṣiríṣi ìyà tí ń jẹ àwọn mẹ̀dámẹ̀nìyàn nínú náà tó wá pé á ah, takuru eléyìí ní bá ń ṣẹlẹ̀ tí wọ́n ti fojú ara yẹn rí báyìí ẹ̀ gbádùn náà ẹ̀yìn èèyàn inú yóò ní dùn níṣẹ́jú kan mọ́ ìṣẹ̀lẹ̀ òkú rí sọ òun náà ni pé mùsùlùmí ó gbọ́dọ̀ bẹ̀rù ọlọ́wọ́n ọba torí àwọn kan tó lù wọ́n bá fi pamọ́ ní ìyà hmm, kìí ṣe ti pọ̀ ọmọ ènìyàn ká o kìí ṣe ti ara ọmọ ènìyàn lè gbà gbà síbẹ̀nu iye síbẹ̀nu ni so àìmọ̀ àìmọ̀ tí ń jẹ́ iná ọlọ́wọ̀n ọba náà ni rẹ̀ léyìí alimamu Nawawi wọ́n ni wa qala hadithun hasanun ipe imamu Tirmidhi ló gba hadith yìí wá wọ́n sì ní hadith tí ó ní àlàáfíà ni alimamu Nawawi wọ́n ni wa atat bi ilhamza wa tashdid ta atat maana ta ito bi ita بعدها همزة مقصورة والأتيت ونتنجي أتيت جاجا صوت الرجل ناني وينيا وال صوت الرحل والقنب وشبهه ومعناه يعني كنا ني اون رحل بي اون كانغون يعني كي بي اي رحل نكاتين غون بيارا نكومي ابي اسين ابي تو مان غبين tí wọ́n máa ń gbé tó máa ń gbé wọn kalẹ̀ àbí alqanab àwọn nǹkan tí yẹn máa ń gbọ́ náà ni ọ̀ṣẹ́bọ̀ yìí màbí tó jọ bẹ́ẹ̀ ni wọ́n máa àìná wọn anna kathrata ma fi samai bí gbíngbin àti qanab bí kí wọ́n máa harun ń harun so náà ń pè ní atit ma fi samai min almalaika al'abidin qad athqalatiha wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń bẹ ní sánmà nínú àwọn màláíkà wọ́n ti jẹ́ kí sánmà kó wúwo hatta athqalat sánmà ti wúwo hatta atot tó fi di pé ìwọ̀n ń gbé kìn so ẹwà àwọn màláíkà ẹ̀dá kan náà iná ni àwọn náà gẹ́gẹ́ bá wọn ṣe jẹ́ ẹ̀dá ọlọ́run ọba gbogbo wọn pátá wọn kún sánmà gbá wọn tẹ̀lé àṣẹ ọlọ́run ọba ṣé yíwọn náà kò yẹ kí ó jẹ́ ìkàyà ìwúlérí fún àwọn tó bá jẹ́ ọmọ ẹ̀dá mẹ́nìyàn ipe aa ah, ah, ibẹ̀ dá kan làwọn eléyìí náà làwọn sì ń gbọ́rọ̀ sọ́lọ́wọ́n ọba lẹ́nu kí ẹni tó náà bá fẹ́ ya aláìgbọ́rọ̀ sọ́lọ́wọ́n lẹ́nu kó tibẹ̀ kẹ́kọ̀ọ́ ipe ẹ̀dá ọlọ́run làwọn ẹni yìí ẹ̀dá làwọn náà àwọn eléyìí la ya'zuna Allaha ma amarahum ntọ́lọ́wọ́n wa pàmò láti fi ká máa ṣe àwọn òsì wọn ò yí padà wọn ti ẹ̀ yapa rẹ̀ bó ni ìwọ̀mẹ̀ ẹ̀dámẹ́nìyàn bó ni tí ó sì wá jẹ́ alimami náà wáyé wá ní wọ́n sọ̀rọ̀dát bidúnmi sọ́ọ̀dì wọ́lá àìn àtúrùkọ́t wọ́n ni àwọn ojú ọ̀nà ní jẹ́ bẹ́ẹ̀ wà máa na tẹ̀járún bí máa tẹ́sítà gẹ̀ẹ́sùn ẹ máa kígbe pé kúlùwọ́ba kó ṣàánú yín kó ràn yín lọ́wọ́ wà ẹbí barzata bìrọ̀ súnmẹ́zà wọ́n lè pè ní barzata rọ́ọ̀lọ́ ṣáwájú zayin wa tẹ̀lé nadlata bin ubayd al-aslami radiyallahu anhu qaal oni qaala rasulillah sallallahu alayhi wa sallam lanabi sallallahu alayhi wa sallam sọ pé la tazulu qadama abdin oni ẹ̀ṣẹ̀ ọmọ ẹ̀dá mẹ́niyàn kò ní yẹ̀ kò ní rìn kò ní mú kò ní kú lójú kan bọ́ sójú kan níwájú ọlọ́run hatta yus'ala an umrihi fima afnahu wọ́n bèèrè ṣẹ̀mí ayé yàn pé bó ló ṣe lò tó a pé yàn bá lo ogún ọdún láyé ni ọlọ́wọ́n bó bí yàn ìjọ tí yàn bá ti bàlágà báyìí bóyá bàlágà ní 16 ọmọ bàlágà ní 17 ìtumọ̀ bàlágà òun náà ni pé bóyá o sùn lọ́kùnrin ọlálà pé nǹkan kan jáde lára rẹ wọn náà sì jí ọba bẹ́ẹ̀ ó ti bàlágà nù àbíyàn ti ẹ̀ hu irun abíyá ọba àlágà nù àbó ní wọn ti hunrun ní abẹ́ ọba àlágà nù àbí ó ti ní irun gbọ̀n lọ́kùnrin ọba àlágà nù ìjọ tí nǹkan báwọn bá ti ń ṣẹlẹ̀ sí ọkùnrin kó mọ̀ pé láti jọ́ wọn ti sí fáìlì òun lẹ̀ báyìí gbogbo tó bá ṣe láburú yóò ṣe ìṣirò rẹ̀ yóò sì jẹ ìyà rẹ̀ lọ́dọ̀ ọlọ́wọ́n ọba bẹ́ẹ̀ náà ni obìnrin náà níjọ́ tó bá ti di pé gbogbo àwọn àpẹẹrẹ tó fi máa ń mọ̀ pé ẹni yìí ó ti bàlágà bóyá ó ti bẹ̀rẹ̀ sí ní ṣe hate ẹni pé ó ti bẹ̀rẹ̀ sí ní ṣe nǹkan oṣù àbí ó ti nírun ní àwọn ibi tí mo kálẹ̀ kan yẹn so kí ti mọ̀ pé ẹni yìí náà ó ti bàlágà nù so tó belé rí báyìí irú ọmọ báyìí tó ń ná àti jọ́hun gbogbo iṣẹ́ rẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ sí ní sísí ní ọrùn anabi sallallahu alaihi wasallam ní kí gbogbo tí yẹn bá wá lò láyé látẹ̀yìngbà wọn wọn ò bíyàn wọn ò bíyàn irun tó yóò kí déédéé kó tó di pé yẹn di ọbàlágà bóyá kékeré déédéé àbáwọn ẹ̀kẹ́ ń bẹ́ẹ̀ máa ń pa jẹ ní àwọn Ramadan so ọlọ́wọ́n bò ní bíi tura anabi ni rufi alqalam an salasin anabi ni àwọn mẹ́ta kan bẹ ọlọ́run ò ní bí wọ́n kálámù wà lókè ni kò ní kọ̀ǹkan kan kalẹ̀ fún wa láburú òun náà ni anáìm ẹni tó bá sùn títí tí ó fi jí bákan náà elmejinun wèrè bákan náà alsabish ọmọ kékeré hatta yahtalima tí ó fi bàlágà ti bàlágà wọ́n mọ̀ kọ iṣẹ́ rẹ̀ kalẹ̀ fún náà ni ẹnìkan jọ kan ọlọ́run kọ́ mọ́ṣá sàánú fún yàn àwọn èèyàn wọ́n ń fi àyèmọ̀ kan ṣe ẹ̀sìn látara pé àwọn èèyàn sì ní ẹ̀mí pa àwọn fẹ́sìn lọ́run abákan bẹ́ngbà kan tó bá ṣe tó bá kírun tán ó yẹ kírun mọ́gárì tán nìsín yóò tún wá kí mọ́gárì ó lè kí mọ́gárì bíi márùn-ún ah njọ́ kan ni àwa lọ lè bí ẹni yìí pé ah ewu ló a ní àà ah! <laughs> bẹ́ẹ̀ ni ẹni ọlọ́run kan ló fún mi báhùn ó ní ìrún tàà kí láti kékeré ó ní gbogbo ẹ̀yẹ́yẹ́ ọlọ́wọ́ bí wá ìrún tẹ́wọ̀n kí láti kéké ó nítorí náà kí ọmọ dá ogun ẹ̀ padà ìrántí ọdún tán pè mọ́ pé wọ́n fi dá padà ó náà ní tán láti ká ilá tán káwọn tó kí márùn mi lè alásàrì tán alásàrì márùn mi mọ́gárì márùn mi láti fi san gbogbo gbèsè táwọn ti jẹ láti kékeré òun sùkọ́lọ̀ tó bá ti wá kí bẹ́ẹ̀ ìrántí ọdún wọn mọ́ pé ọlọ́run wa forí gbogbo ẹ̀jẹ̀ ọ́ sẹ́wọ̀n kan anabi sallallahu alaihi wasallam òun ló sì sọ pé náà ní sẹ́rí téèyàn bá ti fi sunna anabi sallallahu alaihi wasallam kéèyàn ò fi kẹ́kọ̀ọ́ ẹ̀sìn kò sí pátipàti lèèyàn máa ṣe ọmọ fìyà jẹra rẹ ní tí ò sínú ẹ̀sìn ọmọ gbé kọ́ra rẹ lọ́rùn anabi ni asọ̀bẹ́yì hẹ́táyà tẹ́lẹ̀mà ọmọ kékeré ọlọ́run ní bí ní kankan ó dìgbà tó bá tó bá bàlágà sọ anábì sallallahu alaihi wasallam ọwá ní èèyàn tó bá dijọ́ gbin alkiyama ó ní kó wájú ọlọ́run gbogbo ayányá òǹkàlùkò ṣe ìṣirò sí rẹ̀ ara ìṣirò téèyàn ó ṣe yus'al an umrihi fima afnahu bó ṣe lò sẹ́mi ayé rẹ̀ kálukú ó ṣèṣì rẹ̀ lẹ́yọkọ̀ọ̀kan níwájú ọlọ́run ọba ẹni tó lo táàtì lẹ́yìn ìgbà tó bàlágà tán ẹni tó lo twenty lẹ́yìn ìgbà tó bàlágà tán ẹni tó lo ten ẹni tó lo forty gbogbo tí yẹn bá lò èyí ó sì sọ̀rọ̀ lẹ́yọkọ̀ọ̀kan so náà ni ó túmọ̀ sí pé èèyàn láti wo ìṣẹ̀mí ayé rẹ̀ pé bóòlù òun ṣe ń lò jókó wọn náà wo bóòlù ṣe ń lò ìṣẹ̀mí ayé rẹ̀ wọn náà wo èyí pọ̀ jù nínú ìṣẹ̀mí ayé rẹ̀ yìí tó fi ń tẹ̀lé àṣẹ ọlọ́run lọ́pọ̀ jù ní àbí tó fi ń yapa àṣẹ ọlọ́run ọba ẹ̀sìn ọlọ́run ló fi ń sin ní àbẹ́sìn ló fi ń sin ilé ayé wọn náà mọ wúra rẹ ẹlòmíì kẹ́lò kéèyàn ti ẹ̀fẹ́ sùn lálẹ́ kó jòkó pé kí ni mo ṣe lónìí o lónìí àlàmísì yìí wípé àtikáàrù mélòó mo ṣe o irun mi mélòó mo kí o náfìlà mélòó mo yàn lónìí o ọ̀rọ̀ rẹ̀ wo ni mo sọ lónìí ọ̀rọ̀ bú o mo sọ kóńkálukú náà máa ṣèṣirò ara rẹ̀ so kólukọ́lukọ́ wá sí sí sílẹ̀ kọ̀ọ̀kan báwọn iṣẹ́ ẹbú mi wá ń bẹ lọ́wọ́ ẹlòmíì tó yẹ kí gbogbo sẹ́ẹ̀lì rẹ̀ tó bá ṣe iṣẹ́ ẹbú wọn sì kó ogun ẹ̀jẹ̀ lẹ́ẹ̀kan náà so kọ́lọ̀ kọ́ wọ́n ṣe àṣàánú fún yàn so wọ́n ní pé mùsùlùmí anébùkátà sí ká wo ìgbésí ayé wa bá ṣe ń lò kéèyàn wò pé síbi tẹ́mi náà lóde yìí sáàsì ọlọ́run ni mo fi tẹ̀lé ni àbí mo fi yapa àṣẹ ọlọ́run ọba àmọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala ọba tó jọba láàánú ni tí ẹ bá tiẹ̀ ti ń ṣe nǹkan mí bọ̀ tipẹ́tipẹ́tipẹ́ láì dáa wọn náà ọmọ pọ̀ ń ba ìrìn tí ò da ló ń rìn ìjáde tí ò da ló ń jáde ọ̀rọ̀ tí ò da ló kẹnu rẹ ìwà tí ò da ní bẹ́nùwà rẹ so ẹ̀sìn tí ò da náà ló ń sìn òyì sin lọ́rùn wọn ní ìkírun déédéé wọn náà mà wọn náà gbogbo nǹkan tí ń jẹ́ bọ náà lọ́mọ ń ṣe káàkiri onípàrọ̀ olóńdè olóka onígbogbo náà dáadáa òsì gbogbo ẹ̀ lónílé kọ́nà wa ó pẹ́ ah tí gbogbo tí màá lọ lè sí síwájú ọlọ́run ọba rẹ̀ tí ń bá déwájú rẹ̀ tí ẹ bá rún tí ẹ bá pàtì àtà ìbòmínà zambi kamala zambalahu anábìnà tó bá ti túbá níbi ẹ̀ṣẹ̀ nítorí wọn dàbí ẹni tí ò ti ẹ̀ṣẹ̀ lọ́wọ́ ọba rí ni qul ya ibadiya alladhi asrafu ala anfusihim la taqnatu min rahmatillah inna allaha yaghfiru dhunuba jami'a olúwa ní èmi ọlọ́run ọba gbogbo ẹ̀ṣẹ̀ tí yẹn bá ń ṣẹ̀ gbogbo ọ tó wọn náà wò pé ah mo ti ṣe ìranù yìí ìranù yìí pọ̀ ntí ọ̀dà tó ikú wọ́n gun olè jáde kọ́ sọ pé òun ṣe kó jáde bọ́ta kó ní wà tí ń wúre amẹ́nìkẹ́ kan ọmọ àmọ́ ọlọ́wọ́ bá mà kéèyàn náà tètè ronú ara rẹ̀ pìwàdà kó tètè túbá ọlọ́wọ́ bá ní la taqnatu min rahmatillah ọlọ́wọ́ ni ẹ má jákàn pé mi lè kẹ́yìn pé lè sànú yín inna Allah yaghfiru dhunuba jami'a ọlọ́run ní èmi ọlọ́run ọba gbogbo tí ń jẹ́ ẹ̀ṣẹ̀ gbogbo ẹ̀yàn mo lè forí rẹ̀ jiyàn téèyàn bá ti ṣe tán láti túbá láti jáwọ́ kò mbẹ́ so kéèyàn bẹ̀rù ọlọ́run ọba kéèyàn wò pé ee eh, àti ń sèṣirò gbèsè ayé mi yìí wà á ní ilmihi fi ma fa'ala bihi nǹkan lẹ́ẹ̀kejì sọ́lọ́run tún bíyàn òun ni pé ìmọ̀ téèyàn ní ọlọ́run ó bíyàn pé kílèyàn fi ṣe ìmọ̀ téèyàn ní ọlọ́run òbí yẹn pàtàkì jùlọ ìmọ̀ ẹ̀sìn ẹ dákun ta lọ́rọ̀ ń lé kéwú bá tó mọ̀ pé ò nílò ẹ́ kí ló ló já àfáà fún bá tó mọ̀ pé ò nílé lò ó kà ò nílé lò ó àdánwò ńláńlá ni yóò jẹ ọlọ́run bó bí yẹn yóò dìdí dáhàn dúró ni pé kí ló fi ìmọ̀ tó ló ní ṣe lé ayé so ẹni tó fi tiẹ̀ tako sunna anabi sallallahu alayhi wa sallam yóò wá jẹ́wọ́ pé bẹ́ẹ̀ ni ẹ̀sìn anabi òun gangan lèmi máa ń tako ìjáàbù èmi ní kò sí ti ń jẹ́ ìjáàbù nìkọ́ọ̀bù èmi ní kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ kí sòkòtò máa délẹ̀ tánàbí mú wá èmi ní rọ́ ni ṣe ti mọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà ọlọ́nkà tó fẹ́ fi sàdánwò fún ni pé ń dààmú rẹ̀ ń wàhálà rẹ̀ kí ló fi mọ rẹ́ ṣe so òun ni pé ìmọ̀ téèyàn bá ti kà téèyàn bá ti fi sin lọ́hùn wàláì àzìm ìmọ̀ ni ìmọ̀ èèyàn kọ́ ìmọ̀ náà ni gbogbo ẹni tó kéwú láyé tí ò bá fi kéwú rẹ̀ sin lọ́hùn ẹ̀dàkọ̀ ọmọ tí ń tẹ́ lọ́lé kéwú gan yóò gan mọ̀ pé ẹ̀sìn ló fẹ́ fi kéwú ìsìn ẹnìkan sọ̀rọ̀ kan fún mi jò ní ó ní wọ́n fẹ́ ṣe mọ̀ọ́támọ̀rù kan òun wá fún un ní lẹ́tà kóun mú rìsálà lọ sí ibi mọ̀tá lọ sí lékéwù kan náà lékéwù lọ́rùn yìí náà ni ipe wọ́n invite yín sí mọ̀támọ̀rọ̀ sọ ó ní wọ́n sọ fáwọn pé ọ̀tá làwọn àti yìn ọ̀tá náà làwọn àtàwọn súnà hùn pé ọ̀tá ni wọ́n ni àà kílẹ̀ mìíní ẹni òun sì lè darí láti ilẹ̀ lárúbáwá tiẹ̀ ni ó ní ìwà ń sọ̀rọ̀ ẹlẹ́ni alára àfáhùn ó ní mo ti rí òun ìwà ń bá òun sọ̀rọ̀ ó rò pé bóyá ọmọlékéwú lòun gbà tó ń wá sọ lárúbá lára rẹ̀ wá balẹ̀ àsìkò mọ̀ nkankan lára àwọn afá dárú náà ni oníkọ́ mọ̀ nkankan ó ní àà tí wọ́n á rò pọ̀ ọmọ kékeré tán rán wá ní sábà tí wọ́n á ràn yẹn wá tó mí tí ẹ̀ bá ti wá fún yín ní lẹ́tà omi ìpín tó wọn olódò òun lẹ́tì kà á sí ọlọ́wọ́ ọ̀tá làwọn láàrin àwọn ọ̀tá àwọn bá yín sọ̀tà àwọn àpẹ ọ̀tá kíni ọ̀tá wò lẹ́ ń ṣe ẹ̀dàkùn sírò àfáà ti ń sọ báwọn fún ọmọ ilé kéwú ipe ọ̀tá làwọn lè kéwú pẹ̀lú àwọn alùsúnà ṣé ọmọ wọn ò rẹ́dí pé a fi kéwú ìṣẹ́sìn ọmọ wọn ò ní rẹ́dí fáfi kéwú ìṣẹ́sìn a fi kéwú ìjó eré èèyàn ni a fi kéwú a fi mọ fi dààmú gbogbo ará àdúgbò mọ fínlọ́fíndà bú mọ kó òkú adìẹ òkú èkété kó sẹ́rí náà jó gbogbo ọmọ ọrùn fún un ní gbogbo ní tí ó rò pa àwọn a fi kéwú sínú ẹ ọmọ kó wà láàkí ọmọ kó wà láàwọn ọmọ lọ ń lè kéwú so irú eléyìí gbogbo ẹ̀yányán ọlọ́wọ́n bíyàn so náà ni ìmà tẹ́yàn bá ní èyàn gbọ́dọ̀ jẹ́ kí wọ́n fi tẹ̀lé aṣọ náà wallahi ilẹ̀ àti èmi tó ń ṣẹ́ wallahi gbogbo kéwú tẹ́yàn bá ké tẹ́yàn bá bá fi tẹ̀lé aṣọ ọlọ́wọ́n yóò di àdánwò fún yànjọ́ gbìyànjú àlùkìyàmà ni kò wá sí nítorí fífi kéwú tẹ̀lé àṣẹ ọlọ́run tó fi tẹ̀lé àṣẹ ọlọ́run ọba lódodo àbí kò já lùsùnà kò ṣe súnà nábì ni kò ṣe súnà nábì ni kò sọ́nà tó fẹ́ gbé ìgbà láyé tó fi rí kéwú lò láti fi tẹ̀lé àṣẹ ọlọ́run àfi kí ojú ń súnà ni kódà bó sọ pé ó súnà ni ọ̀sọ́ sáfẹ́ lo kéwú ni ó rí pé àpàdà ló lè pàdé báyìí ni ṣé kéwú tó ń ké lọ fẹ́ lò ó àpàdà lọ pàdé ni àmọ́ tẹ́ tó bá rẹ́dì pé òun ò ní lo kéwù àhà a máa lọ báyìí òun náà máa lọ tiẹ̀ ni sùkọ́lọ́n kọ́ mọ́ṣá sànú fún wa ọlọ́run bá ń sọ fún wa pé anabisa ọ̀sálàm ní gbogbo tí yẹn bá mọ̀ ọlọ́run òbí yẹn wà àmàlìhì min àyìnà kìtàsábàhù bákan náà owó tí yẹn bá ní èèyàn ní kó wájú ọlọ́run ọlọ́run òbí ọkẹ́ mbolo ti rówó yìí wọ́n fi máa àǹfàkọ̀ mbolo náà sí bí yẹn ò kọ́ rí náà ọlọ́run òbí yẹn yóò ṣèṣirò robo ṣe rówó súnà ni ìyẹn gbọ́dọ̀ wá owó ní ọ̀nà halali èmi máa ń sọ kí níwọ̀n pé o tó bẹ́ẹ̀ tó o bá rí owó na lọ́nà haramu tán okòwò ìjọba jẹ okòwò ìlú jẹ o gbá àwọn èèyàn lójú o lu àwọn èèyàn jìbìtì o gbogbo ọ̀nà o ṣògùn owó o tó bẹ́ẹ̀ kó níwọ̀n nìkan lọ́ọ́ dáná wọn ò bí ọ ó wèrè nítorí nìkan fẹ́ dáná di kò ní lápèjúwe owó yìí ìní fún ọmọ kankan ìní fún ìyàwó kankan bàbá mi ìní fún ìyá mi ìní fún ọmọ ìyá mi ìní fún wọn bẹ́ẹ̀ èmi ni ọ̀rẹ́ mi ìní fún wọn bẹ́ẹ̀ èmi nìkan ní mọ̀ dáná torí èmi nìkan mọ̀ dá sí sẹ́ni pọ́ńtò ọ̀hún ti di wèrè so òun ni pé náà bó o sì wá lè dá náà ń tó ipá àwọn èèyàn ọbọ náà ìwọlọ́wà dá sí ìṣirò rẹ̀ kódà mọ́tò ò bẹ́ẹ̀ kò ní ìra mọ́tò yìí ìṣirò wa máa dá gùn lémi nìkan kódà ó tún ya ó ya ẹni tí ọmọ fọ mọ́tò fáwọn èèyàn tó mọ̀ bọ́ lò ó gba mọ́tò fáwọn èèyàn báyìí ó gba inú rẹ̀ báyìí báyìí àwọn mi ó sì jòkó mi àwọn ó sì dọ̀tí rẹ̀ wọ́n ló tún dé wọ́n ló tún tún nù bóònù ó mọ owó tún lè fọ́ fún wọn so náà ni tí ẹ bá fẹ́ ní wàláì àfikẹ́yàn wà lọ́nà àlàálì àfikẹ́yàn wà lọ́nà àlàálì bọ́ kọ́lé ò bẹ̀ kọ́ lọ́dà tó bá ń da gbé lónìí tó bá kú àwọn èèyàn padà kó síbẹ̀ wọ́n gbé bẹ́ẹ̀ àbí níjọ́ tó bá fẹ́ kú ẹ́ wọlé òun kò sì kọ́ dísàlẹ̀ kìyàmà ní kí ló dé èmi nìkan ni mo dá ni lẹ́yìn náà wà ní ìrọ̀rọ̀ wa ń pa àwọn ìlú mi ọ̀bọ̀ gbébẹ̀ àlejò ọwọ́ wa yóò jòkónú rẹ̀ àbí <laughs> ó tó bẹ́ẹ̀ kò sí kò ṣeé ṣe nì súnà lèyàn fi gbọdọ̀ wá jòkó jẹ́jẹ́ kí n ra wá owó lọ́nà halali kí n ra wá lọ́nà tí èyàn ó lè ṣìṣòro rẹ̀ tó lè sọpọ́nà tí mo ti rí ni bí tí mo sì ná sí nìyí lẹ́yìn náà ọlọ́run bíyàn wà á ń jésìmí ìfìmà abúláhù ara rẹ níbo ló ná bó ló ṣe lura rẹ ọlọ́run bó bíọ́ bó ṣe lò tó fi gbó ó ṣe ṣírò rẹ wọ́n tó pé ayé nìkan náà lọ́kàn wà lára rẹ fún bá ti jí láàárọ̀ ibiṣẹ́ jánajánajánajánajánà bá ti láago méje ibiṣẹ́ jánajánajánajánà yóò tún ti dé padà kò sí pé ó kírun kò sí pé ó gbáwẹ̀ kò sí pé ó ṣe dáadáa sáwọn ará ilé rẹ̀ pọnmi fara ilé rẹ̀ kò sí yíhun ṣe kò sí wàhálà kọtẹ̀ ní ẹwùlágbáyà ìṣe ń dààmú ara ń romi kí ló ṣe ó ní á mo sì wàhálà dẹ́rọ ni mo lọ bí sẹ́wọ̀n àwọn adé mo wá tún á mo sì wàhálà nu ilé gan kan ẹ̀hẹ́n so àbí á ọ̀nà táwọn ará ilé mi ò fi jẹ tó jẹjẹ halali náà mo bá lọ látàárọ̀ tí ní kí wọ́n fún wọn ní nǹkan tí wọ́n jẹjẹ àmọ́ ẹnu lè wà nǹkan tó jẹ o ẹnu tẹ́mi ọjẹ nìkan nìkan àkúnkálukọ́ lọ lè wá ọjẹ́ o so bó bó ṣe wá ayé rẹ̀ nu ó ṣèṣirò rẹ̀ gbó fìtínà bá nítorí pé ń ṣe ń ni ẹ wà nẹ́bí sallallahu alaihi wasallam ń jọkànlá nẹ́bí jókòó anabi wa ni shayyabatni yàní Uhud àbí ẹ̀ shayyabatni Uhud náà ni sura kan Qur'an ni lànàbí ni pé ó jẹ́ kí ó pé gbogbo tó wà ń bẹ àwọn ọ̀rọ̀ ńláńlá ọ̀rọ̀ ńláńlá tó wà ń bẹ ó sì sọ mí di ẹni tí mo di eléwu mo di eléwu lẹ́sẹ̀kẹsẹ̀ tó ní pé lérí wàhálà dáhàwà anabi sallallahu alaihi wasallam ó gbójú ọjọ́ eré rẹ̀ lọ anabi gbójú ọjọ́ eré rẹ̀ lọ sọ̀rọ̀ eléyìí ní sin yóò sì sọ̀rọ̀ tó ìfúnkálukú báwọn ẹlòmínà ti ṣe wàhálà ṣe wàhálà ṣe wàhálà lérí ọ̀rọ̀ ẹ̀sìn náà nù sọ bẹ́ẹ̀ ni tó bá yẹn ń ṣe wàhálà fáyé náà tó pé òṣèlú ní lọ́wájú lẹ́yìn yóò sáàmà kiriki kò ní sùn mítìn lọ́sàn mítìn lálẹ́ wọ́n wá lálàsí wá darúgbó wá ń gbọ̀n jẹ́lẹ̀jẹ́lẹ̀ jẹ́lẹ̀jẹ́ wọn ni àwọn ah, ṣe wàhálà fáyé yóò ṣèṣirò ara rẹ̀ lọ́dọ̀ ọlọ́run ìsáyé náà ni wọ́n wàhálà fún báyìí à ó ṣeun ṣeun so gbogbo tí yẹn bá lo ara fún ọlọ́run obìyàn ẹni tó pọ́n náà lo ara rẹ̀ tó pé zina zina ló fi lálàsí ara rẹ̀ zina ní ṣe káàkiri wọ́n á di pé ẹ̀yìn kan ẹ̀yìn rẹ̀ wọ́n lẹ́ lómi ṣe ìsìnà ìsìnà òun ni wọ́n kan lẹ́yìn lólóbìnrin náà lẹ́yìn rẹ̀ kan kékeré ìsìnà òun pọ̀ yóò ṣe ìṣirò rẹ̀ wáyé tó apé ń tọ́ kan lẹ́yìn nù yóò ṣe ìṣirò rẹ̀ bẹ́ẹ̀ lẹ́yìn tó mutí mutí mutí tó fi ní kó wá yí kọ́ta wá kan lẹ́sẹ̀ kọ́ wá lè jáde mọ́ yóò ṣe ìṣirò ara rẹ̀ ó mutí mutí gbogbo ìfun rẹ̀ rà gbogbo ẹ̀dọ̀ rẹ̀ ó rà fùkú rẹ̀ ó jóná ó mu sìgá ó lálàsí ara rẹ̀ gbogbo ẹ̀ náà lè yóò ṣe ìṣirò wájú ọlọ́wọ́n ọba so náà ni mùsùlùmí olúwọba ní wala tulqu bi aydikum ila tahalluqa anábì ní àwọn fọwọ́ ara yẹn fa ìparun gbogbo tí yẹn bá ṣe láyé èyí ó ṣèṣirò rẹ̀ ní bó bá ṣe lo ìsẹ̀mí bó bá ṣe lo ara rẹ̀ gangan ó ṣèṣirò rẹ̀ so rawahu Tirmidhi wa qala hadithun hasanun sahih so ní pé a bẹ̀rù ọlọ́run kí ọmọ rántí ìṣirò téèyàn ó ṣe níwájú ọlọ́run ọba yìí pé bó o ní ṣe ṣe ìṣirò yìí ah so Abi Hurairah radiyallahu anhu oníjọ́ kan qara Rasulullah sallallahu alayhi wa sallam oní anabi sallallahu alayhi wa sallam olóńka nka àyà yìí pé yawma idhin tuhaddithu akhbaraha ìyẹn ni pé idha zulzilatil ardu zilzalaha wa akhrajatil ardu athqalaha wa qala al insanu ma laha. يومئذ تحدث أخبارها ثم قال أنا بواسطي أتذرون ما أخبارها جمع àwọn làbárì tí ilẹ̀ ìròyìn tí ilẹ̀ wọ́n máa fún àwọn ọmọ ẹ̀dá mẹ́nìyàn níjọ́gbìn alkiyama qalu àwọn sọ̀hábà ní Allahu wa rasuluhu a'lamu wọ́n ní Ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ lọ́mà ẹ̀rí báyìí ojú ètí àwọn sọ̀hábà nǹkan tí wọ́n bá mọ̀ láti sọ pé àwọn ọ̀mà ẹ̀kọ́ lélẹ́yìn náà fún gbogbo ẹni tó bá jẹ́ ẹni tí ń kẹ́kọ̀ọ́ ẹ̀sìn àbí ẹni tó bá ti jẹ́ àfẹ́ ẹ̀sìn náà tó bá ti bí ọ́ nìkan kan tó mà má ní ìfọgbọ́n gbé ìfọgbọ́n erí gbé so ìyẹn fọgbọ́n erí gbé ẹ̀rí náà lèyẹn máa fi ń dáhùn ẹ̀sìn qal anábì wa sọ fún wọn pé fa inna akhbaraha àwọn ìròyìn tí ilẹ̀ tí ó fún àwọn ọmọ ẹ̀dá mi níjọ́ gbìndẹ̀ kìyàmà wọn náà ni pé an tashhada ala kulli abdin aw ammatin òun ní ilẹ̀ yóò máa jẹ́rìí lé ọmọ ẹ̀dá mi lélẹ́rí bí máa amila ala dhariha ìjọ tó bá ṣe lérí rẹ̀ tẹkùl ilẹ̀ ọ sọ pé amilta kadha wa kadha fi yawmi kadha wa kadha ipò ṣe nǹkan báyìí níjọ́ báyìí lọ́jọ́ báyìí lásìkò báyìí fàhádìí àkàbàrùhá ntò ṣe rèé o ìròyìn rẹ̀ rèé ilẹ̀ gangan ni ó ṣàlàyé rẹ̀ sọ alimami Tirmidhi wa ni hadithun hasanun àmọ́ sheikh Al-Albani rahimahullah wọ́n ṣàlàyé pé hadith yìí hadith da'if ni ẹ wo bí ìtumọ̀ rẹ̀ ṣe dáa tó bí àwọn nǹkan tó kó sínú ṣe dáa tó hadithun da'if ni torí pé ẹnìkan wà lára àwọn sánàdì rẹ̀ òun náà ni Yahya ibn Abi Sulaiman al-Madani wa huwa da'if ẹni yẹn tí a bá ti rí níbi hadis hadis rẹ̀ kìí ṣe hadis tí a lè lò hadis da'if ni so irú eléyìí náà láti mọ̀ pé kìí ṣe gbogbo hadis náà la máa ń lò yìí tí ò bá ti lálàáfíà a nílò tẹ́ bá wọ hadis yìí aya Qur'ani gẹ́gẹ́ tiẹ̀ ti dáhùn rẹ̀ ó ní yawma idhin tuhaddithu akhbaraha bí anna rabbaka awhalaha so ilẹ̀ ọmọ dáyín lóhùn ipe ilẹ̀ bí iṣẹ́ mí tìtìtìtìtìtìtì yìí ọlọ́run ló láṣẹ pé kí n máa mì ní kí n máa mì so náà ni so náà rẹ̀ sàlàyé fún wa ni pé mùsùlùmí ó bẹ̀rù ọjọ́ ìgbéǹde alqiyama وعن أبي سعيد الخدري رضي الله عنه قال أبو سعيد صبي oní ànábì sallallahu alaihi wasallam sọ báyìí pé kayfa an'amu wasa'ibul qur'an wasa'ibul qarni qad intaqamal qarna ànábì níbo ni mo ṣe fẹ́ máa gbádùn bó ni ọkàn yóò ṣe balẹ̀ tó ṣe pé sa'ibul qarni qad intaqamal qarna ẹni tí ó fọn fèrè ó ti gbá fèrè mú yẹn pé Israfil tí ó fọn fèrè pé yá káyé ó parẹ́ yẹn ni pé ayé ti súnmọ́ láti parẹ́ bó lọ kànyán sí fẹ́ balẹ̀ ẹwùjọ́ tá nàbí sọ̀rọ̀ yìí láti nǹkan bí one thousand four hundred years náà là nàbí sọ̀rọ̀ yìí kalẹ̀ o ipe yẹnì Israfil ó ti súnmọ́ láti fọn fèrè ó mì pé ìgbẹ̀yìn ayé iná ni a wà tá a bá sọ pé gbẹ̀yìn ayé la wà ọ bẹ̀rẹ̀ láti gbà tí anabi sallallahu alaihi wasallam tọ́lọ̀ ti rán wá sí ayé tóró náà ni akhiru nàbí yìí wọn ní gbẹ̀yìn àwọn anabi ọlọ́wọ́n ọba so túmọ̀ sí pé ìgbẹ̀yìn ayé ó ti dé náà nù so anabi wa ni bó ni mo ṣe fẹ́ máa gbádùn tí máa ṣe fàlàlàlà lórílẹ̀ ayé àtèmi àtiwọ́ náà tó wà rẹ́rìn kákàkàkàkà bí wọn ti wọ́n sí àlìjánnà hàn báyìí pálíjánnà rẹ̀ rèé àbí tọkàn rẹ wàá balẹ̀ nílé ayé tí kò tiẹ̀ ní sí ìbẹ̀rù ọlọ́run bá kankan níbẹ̀ bẹ́ẹ̀ pẹ́ sọ fún pé àlìjánà rẹ tọwọ́ rẹ lẹ́yìn sọ anabi sallallahu alaihi wasallam gan ní ń léyìí o anabi ní ń sọ léyìí táwa làwa níbi táwa mọ ní ọkàn ti wá balẹ̀ àbí tẹ́nìkan wá jáde tí wọ́n ní má wọ àlìjánà ti wá àfà ikú ni tọ́ra rẹ̀ jẹ́ ni sọ anabi ní wastama'a udhina wastama al متى mẹ́ta yumaru bin-nafkhi fayunfakhu ntọ́kàkù tí Israfilu ń retí òun náà ni pé ń retí al-idhina ìyọ̀ǹda lọ́dọ̀ ọlọ́run ó ti gbá fèrè tí ó fọ́n mú tó ti gbá mú nìkan retí kọ́lọ̀ nípa ya fọ́n fàyàmfò tí ó kàn fọ́n ni tẹ̀mọ̀ pé tó bá sì fọ́n kí ni ó ṣẹlẹ̀ gbogbo nǹkan parẹ́ yẹn ni fàkà anna yẹn ni thaqula ala ashabi rasulillahi sallallahu alayhi wa sallam gbàtà nàbí sọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ ń wá ní àwọn sọ̀hábà la pé kíkí sílé ayé ti súnmọ́ láti parẹ́ báyìí faqala lahum qulu anábì wa sọ fún wọn pé ẹ sọ pé hasbunallahu wa ni'mal wakil ipe ẹ sọ pé olúwa òun ni ọba tí ó tó wa ọba náà ló dùn gbé ara lé kí wọ́n gbẹ́mìtẹ́ so wọ́n ní alqarn wa suru alladhi qala Allahu ta'ala òun náà ni ìwo tí olúwa bá ń sọ pé àbí fèrè tó olúwa bá sọ pé fanufikha fi suru àwọn afọn fèrè sínú afọn fèrè sínú wo wọ́n fasa'iqa man fi samawati wal ard ọlọ́ni gbogbo tí mẹnu sánmà gbogbo ẹ̀ ní ó parẹ́ lẹ́ẹ̀kan náà kadha fassara rasulullahi wọ́n ní bá nàbí ṣe ṣàlàyé ọ̀rọ̀ yìí nìyí òun ni pé ńgbà tánàbí ń ṣàlàyé ọ̀rọ̀ ń fún wọn ẹ̀rù bà àwọn sàhábà wípé a wípé Israfil ti gbá fèrè mú kó kàn fán náà ló kù báyìí so òun ni pé ẹ wá wo láti jọ òun ká tó wá ní nísìnyí so ní pé ń kálukú wa ẹ jẹ́ ká palẹ̀ mọ́ ní gbogbo gbà fún alkiyama bá àti ẹ̀ palẹ̀ mọ́ fún alkiyama ká palẹ̀ mọ́ kalẹ̀ fún ikú ti pé kò sígbà tí ò lè ráyàn mú kò sígbà tí ò lè ráyàn mú lọ́n kọ́ bá ṣe àṣàánú fún yàn ni. na Abu Hurairah radiyallahu anhu ó ní qala rasulullah sallallahu alayhi wa sallam anabi ni man khafa adalaja ẹni tẹ́rù bá ń bà ń tọ̀hún yóò rìnrìn lóru ẹni tẹ́rù bá yẹn ni ni ó ṣiṣẹ́ fún ni mọ̀nì ẹ̀rí pé ẹni tó bá ń bẹ̀rù tó wá pé kọ́ra ẹ̀ fún ọ̀rọ̀ gbèsè ayé yìí ọ̀rọ̀ ayé ẹni tó bá fẹ́ ń jẹ́ èèyàn kò sí ni èèyàn ṣàìsàn lóru bó ló ṣe fẹ́ mọ kéwú lóòní ṣàìsàn lóòní lè gbé tíra kọkà lóru kò rọrùn kí wá ní kó lè ní kátírà lóru wàláhì àwọn olè fira rẹ̀ wú ẹni tí ń kátírà lóru torí oorun ni tó bá kà ń bẹ́ẹ̀ yóò mọ̀ dúró kó bá kà nǹkan wákàtí kan bẹ́ẹ̀ kó fi wákàtí márùn-ún kà nǹkan lọ́sàn-án ni

bàtà máa fi ń sùn máa ń kéré náà ni máa wọ́n máa wọ́n tí bá yẹ pé nature kan tó rẹ̀ ń tó jẹ́ àfà tí ń ṣe dáwà tààrà lójú náà san méjì tàbí ń kọ́rin kí ó wá sanra bẹ̀ǹtì ah ìmọ̀ wọ́n ìmọ̀ wọ́n mọ́nà tí orin kan ni tí àfà kan fi ní pé ẹ̀wọ̀n ẹni kíní kan nà ẹ̀fà àbí kíní kan tó ní wábẹ̀ ní ẹ̀ wà ìnà jùzúmà alẹ́lẹ̀ ilmi kíní kan ìrántí ẹ̀wọ̀n ó tàní pé tẹ́bá rí gbogbo àwọn àfáà tí wọ́n jẹ́ onímọ̀ wọ́n sábà máa ń gbẹ ni <laughs> wọ́n sábà tóbi torí pé kíni ọ̀fẹ́ jẹun gbà báyìí ọkà tó rántí mọ́sálà kan ní ọ̀rọ̀ apóúnjẹ ti báyìí tíra àwọn olóògbé ló tọmọ lọ́mọ ọ̀rànjúmọ́ jẹun pé ń bọ̀ wá náà olùmọ̀ jẹmọ́ tó fi kóbi dìde so bẹ́ẹ̀ tí a bá súnmọ́ àwọn afẹ́sìn wọn bẹ́ẹ̀ ṣe rí wọn nù afẹ́ntọ́lọ́ bá kàn dá ní àdámọ̀ rẹ̀ pé ẹni tí ó kàn sanra ni so òun náà ni pé anabi sallallahu alaihi wasallam ó ní ẹni tí ó bá fẹ́ wọ àlìjánà ẹni tó bá fẹ́ ẹni tẹ́rù bá ń bà yóò rìn lóru ẹni tó bá ti wá rìn lóru yóò débi tí ń lọ anabi wa ni ala ẹsẹ ti kẹ gbọ́ inna sil'ata Allahi ghaliya ọjà tọlọ́run ọjà ọlọ́run wọ́n ọjà ọlọ́run kìí ṣe tí yẹn máa ń rí lọ́fẹ̀ẹ́ gbàǹjo kọ́lá àlìjánná anábì wa ni ala ẹ̀tẹ́tìkẹ́ gbọ́ inna sil'ata Allahi àlìjánnata n ti ń jẹ́ ọjà ọlọ́run tá à ń sọ pé èèyàn fẹ́ rà lọ́dọ̀ ọlọ́run tó gbà lọ́dọ̀ ọlọ́run òun náà ni àlìjánná èèyàn sì gbà á pẹ̀lú ẹ̀dẹ̀ pé àwọn lágbájá wọ́n ti ra àlìjánná kalẹ̀ fáwọn ni ọ̀rọ̀ ọ̀rọ̀ ni àwọn bàbá àwọn ilé ti ra ah, ah, àwọn bàbá ńlá àwọn ilé ti ra àlìjánná kalẹ̀ fún wọn irọ́ ní ń jẹ́ bẹ́ẹ̀ ẹ̀tàn náà ní ń jẹ́ bẹ́ẹ̀ bàbá ńlẹ̀ nìkan lè ra àlìjánà kalẹ̀ fẹ́ nìkan kullu mri'in bima kasaba rahin man amila salihan falinafsihi wọ́n tó bá ṣiṣẹ́ o ṣe fẹ́rí ara rẹ ní àfi bá jẹ́ pé bàbá dá ọmọ náà sì wá dá alladhina amanu wattaba'athum dhurriyyatuhum bi imani so alhaqna bihim dhurriyyatahum so tán bá da lọ́wọ́ anitọ̀ ẹ̀yin ọmọ dáadáa náà ni ẹ bàbá tó dáa so òun ni pé ó ń kálukú múra sí iṣẹ́ olóore so aljanna yóò múra sí ìbẹ̀rù ọlọ́wọ́n ọba àwọn ìbáadà ìbáadà ọ̀ràn yàn àwẹ̀ ọ̀ràn yàn àwọn àwẹ̀ náà fílà àwẹ̀ ọ̀ràn yàn ní àwẹ̀ Ramadan àwẹ̀ náà fílà ọ̀nà àbẹ̀jọ Monday Alamisi ayamul bid àwọn àwẹ̀ náà fílà nù bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ náà ni àwọn náfílà tó jẹ́ náfílà zaka wọn náà ni sàárà ṣíṣe so ìyẹn gbọ́dọ̀ múra sí láti fi wá aljanna ọlọ́run ọba ṣẹ́kọ̀ wá ní adìlájà ìyẹn ni kébì skani zálẹ̀hún wọ́n ni zálẹ̀hún ní sukun wọ́n máa náwó sára min awwal layl ẹni pé yóò ní lákòókò òru wal murad at fi ta'a ìtumọ̀ rẹ̀ pé kéèyàn ó sí ìmọ̀ àṣẹ ọlọ́run ọba dáadáa wallahu a'lam so Aisha radiyallahu anha qalat ó ní sami'tu Rasulullah sallallahu alaihi wasallam yaqul olóńgbọ́ta nàbì ni yu'sharun nas wọ́n gbé àwọn ọmọ ẹ̀dá mẹ́niyàn dìde yawmal qiyamah tó bá dìjọ́ gbé al-qiyamah hufat ẹnìkan kùn ní wọ bàtà gbogbo èmi ò lè rìn débẹ̀ hùn òbí ọ̀dá orin adọ̀dọ̀ ló ń kálukú gbé wálé ayé bí wọ́n sì gbé wáyé náà lè gbé déwájú ọlọ́run jọ yìí kult aisha ni mo wá ní ya rasulallah owó òjíṣẹ́ ọlọ́run ah ar-rijalu wan-nisa jami'an ọkùnrin àtobìnrin wọ́n jọ wà lójú kan náà papọ̀ yanzuru ba'dum ila ba'din wọ́n wà máa wúra wọn tí ò ní máa wúra wọn báwọn ni qal anabi ni ya aisha wa aisha al-amru ashaddu min an yahimmuhum an yahimmahum dhalik ọ̀rọ̀ lè tayọ kó ṣe pé à ń wúra ẹni níjọ́ yìí an yahimmahum an yuhimmahum an yuhimmahum dhalik al'amru ashaddu min an yuhimmahum dhalik ọ̀rọ̀ lójú kó jẹ pé à ń wòyàn ní ọ̀wà ṣẹlẹ̀ ńjọ́ ẹni pé onírójú pa wòyàn ẹni pé onírójú pọ́ wọ ẹnìkan jọ yìí ìjọ yìí ẹ̀rú rẹ̀ gbọdọ̀ báyàn òfèrè wáyà tí al'amru ahammu inú ọ̀rọ̀ kan inú rẹ̀ wáyà mẹ́gbẹ́ pé al'amru ahammu ọ̀rọ̀ lágbára ju min an yanzura ba'idun ila ba'idin kama wura wọn lọ متفقون alayhi bukhari مسلم muslim ló gbà hadith náà wá gúrúlẹ́n ìtumọ̀ gúrúlẹ́n bidummil ayn al-mu'jama على إني makhtunin سوني كي so ní pé irú nǹkan yìí wàláhì tó gbọdọ̀ bọ́ mẹ́ẹ̀dá mẹ́ni ẹlẹ́rù ni ọjọ́ tí yẹn gbọdọ̀ mọ́ palẹ̀ mọ́ fún ni tó rọ́jọ́ yìí ọjọ́ tí ò síye méjì ń ni o ọba tó dá wa òun náà ní ń jẹ́ kó yé wa kí n tí ó ṣẹlẹ̀ ní sọ ẹni tí mùsùlùmí rẹ̀ ń tẹ́lẹ̀ rẹ̀ bá pé yóò ti ya múra fún ọjọ́ yìí kalẹ̀ sùkọ́lọ̀ kọ́mọ́ṣá sànà fún wa kó ṣe wá ní olùbẹ̀rù rẹ̀ gbogbo àwọn ọ̀nà tí ẹ̀mọ́ fi ń jẹ́ olùbẹ̀rù ọlọ́run náà ni kọ́lọ̀ mọ́ṣá sí fún wa òun náà ni pé ìgbà tí ẹ̀mọ́ fi ń jẹ́ olùbẹ̀rù ọlọ́run náà ni kí ọmọ súnmọ́ àwọn tó máa ń jẹ́ olùbẹ̀rù ọlọ́run ọba tó kan náà kéèyàn ó tún wá máa bẹ ọlọ́run pé ọlọ́run ò fi ìbẹ̀rù rẹ sínú ẹ̀mí mi fi ìtẹ̀lé rẹ sínú ẹ̀mí mi àdúrà ní iṣẹ́ nìyẹn yóò fi tẹ̀lé méjèèjì kọ́lọ́kọ́ mọ́ṣá sínú ọ̀rọ̀ fún wa. هذا وصلى الله على محمد وعلى آله وأصحابه وسلم تسليما نعم السلام عليكم ورحمة الله أريد أن السلام عليكم سؤال كيف قاس يهود kó máa kí ní ìdímọ̀ papọ̀. irun jimá. jama papọ̀. alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah wa ala alihi wa ashabihi wa wala. òsín tó burú lórí kí ìrun kí irun jama papọ̀ pàtàkì jùlọ tó bá ṣe pé bóyá wọn ti kí jama tani mọ́ṣáláṣí ni ọkùnrin wa padà sílé. Si láti lọ lè kí i fún ìyàwó rẹ̀ ní jàmbá sàmọ́ ọkọ kan dúró wájú ìyàwó dúró lẹ́yìn òní dúró lẹ́gbẹ̀ẹ́ ara wọn o ṣùgbọ́n ṣe kírun àbí ọkọ tẹ̀ ti kírun jàmbá tán ní mọ́ṣáláṣí ó tún wá padà sílé ó tún wá lè kí jàmbá fún àwọn ará ilé rẹ̀ náà tí ó fi yẹn ṣe náà fílà gẹ́gẹ́ bí Mu'az bin Jabal ṣe máa ń ṣe radiyallahu anhu náà. السلام عليكم lọ́mọbìnrin ni sólẹ́kọ̀ọ́ tí obìnrin bá jáde òkú kí wọ́n máa jí mọ́sá àríkọ́ fọ́f àti ríru àmàlà. kò sí dídí à ń jáde òkú gan-an nínú Islam pẹ̀lú lásìkò yóò di ayẹyẹ tí èèyàn bá ti wà nínú opó tó bá ti lọ ọjọ́ oṣù mẹ́rin àti ọjọ́ mẹ́wàá àti Islam ní ká lò kò nídìí ẹ tó ń sàn announcement náà onígbà tó ń sọ di patí mọ́ àtúnrò kàkàkiri àtúnrò kọ́lẹ̀ lómi wọ́n tún lọ lè dárò aṣọ kan náà tó àgbéyàwó bá tó bá gbéyàwó méjì bá níwàwó lọ aṣọ kan náà wọ́n máa káwọn yàn káàkiri wọ́n tún gbẹ́ kó lásùbà gbogbo eléyìí àṣà Yorùbá náà ni àwọn ìwà ẹbọ ìwà kèfèrí Yorùbá náà ni bẹ ni náà ni wọ́n kí ọ̀nà ẹ̀sìn kò sí tó jọ bẹ́ẹ̀ bákan náà kọ́mọ ní jọmọjọmọjọ lọ́mọdé irun tó lẹ́yìn náà tó bá ti ń jáde lọ́kọ́ lọ́tẹ̀sí bá mọ́wọ́ tó lẹ́yìn náà aṣọ dúdú lọ́gbọ́dọ̀ máa wọ̀ gbélé yìí kì í sì lànà Ànábì sallallahu alaihi wasallam náà. sẹ́yìn tó fẹ́ fà wọ́n. Assalamu alaikum. Wíwò ní sẹ́sìn obìnrin bá ní irun gbà tí ó lè máa fa kúrò níbẹ̀. bẹ́ẹ̀ni tí obìnrin bá ń ní irun ní àjàgbọ̀n rẹ̀ ló fa kúrò sọkúrò tó bá rí tó bá lè fi blọ́ọ̀kì tí ò ní jáde mọ́yányá kò ṣe é torí pé irun kò sí nínú ìròyìn obìnrin kọ́lá ìmọ̀ tó ń ba ẹwà obìnrin jẹ́ ni obìnrin náà ń pè ní amrod ẹni tí àwọn ènìyàn gbà àwọn ènìyàn lágbà náà. gbogbo ohun asalaamualeykum tí ẹsẹ̀ bá ń gbìyàn tí àwọn kan sọ wípé wọ́n da oògùn àṣàṣì sílẹ̀ fún yẹn ni wọ́n ṣe àpè. sọ́dọ̀ kan ti kàyé olóore mo kí ọyá yẹn lọ kásù. pé sáàbì wọn sọ pé kéèyàn máa lo ẹ̀dá jẹ pẹ̀lú ọṣẹ láti ṣe lákùtẹ́yìn lè yẹ̀ sí. ìwà ìlú èyí lè ṣe owó tí báyìí nìkan. náà tí ẹ̀ṣẹ̀ bá ń dùnyàn tó máa sọ pé èèyàn tẹ nǹkan mọ́lẹ̀ ni so ó lè ṣe sí lóòótọ́ ìjẹ́ pé bóyá ènìyàn tẹ nǹkan mọ́lẹ̀ ló bẹ́ẹ̀ sì wọ́n ń wú àbí ń ṣe nǹkan kan tó bá jẹ́ kó bá rí bẹ́ẹ̀ ọ̀nà téèyàn ń rìn téèyàn ní máa lọ lè fi idán ẹnìkan téèyàn ní máa fi oògùn wo oògùn sòtò tí téèyàn bá ti ń fi idán wo idán ó tọ̀ wọn náà di òògùn ìdáná nǹkan tí wọ́n á ṣe ni pé irú nǹkan báyẹn àwọn nǹkan tó máa ń ba idán jẹ́ tí anabi sallallahu alaihi wasallam tí máa ń ba oògùn jẹ́ àṣàṣì tí máa ń bà á jẹ́ náà lèyàn wá ṣe so lápèjúwe kí wọ́n ka kul a'udhu eh, suratul fatiha alif lam mim so eh, ayatul kursi amana kul a'udhu bil falaq kul a'udhu bin nas kul ya ayyuhal kafirun àti kúlò wọ́ lọ kí wọ́n mọ ká tó kí wọ́n wá tu sí ẹsẹ̀ yẹn àbíbi ààyè ń tó kí wọ́n sì mọ lọ hospital fún ọ̀rẹ́ tọ́jú rẹ̀ tó bí sínú láì ta àlà tó bá ti ń ṣe kí nìyẹn ti ń jẹ́ gbogbo àwọn mi àwọn àbàjẹ́ yẹn ẹ̀yìn àṣàṣì yẹn wàláyé ò ti bàjẹ́ ṣe kí wàláyé mo tún jẹ́ mo ṣẹ́ wàláyé ò ti bàjẹ́ ọ̀rọ̀ tí ń sọ yìí ó ní ìdájú tó lágbára ni ọ̀rọ̀ tí ń sọ fún yìí mo sì rí ẹni tó ṣe pé kò lè gbé ẹsẹ̀ rẹ̀ rárá fún ọjọ́ mẹ́rin kò lè múùfù rẹ̀ débi pé tẹ bá fi ọwọ́ kan ẹsẹ̀ báyìí ẹ rò pé ẹ fi bẹ́ẹ̀pẹ́ fi ọwọ́ ẹ bẹ́ẹ̀pẹ́ fọ bẹ́ẹ̀ gún kò sí sójú kankan mẹ́ẹ̀ ọláyìn wọ́n sì rọra ka àwọn àkàrùn olókè àfún gbàtẹ́niyẹn lọ tí ó di lọ́sàn-án kó lọ lè kí ẹni yí padà wàláyé ẹni yẹn gan tó wọ́sì bẹ̀ níyà ibi tó dúró sínà níyà gbẹ́sí pàtẹ́ ni yóò fi dé láàárọ̀ tí ó dé nìkan bí ayé la péjì náà lè kí ẹni padà kí tó ń bá rìpíìtì irúkẹ́ ayé ọbẹ̀ ni wọ́n ta ń kéré lójó kúrò ó ní à kí ló dé ó ní à oṣù tẹ́lẹ̀ sẹ́rí à dẹ́ǹsì òun bí mi náà ṣe à látàárọ̀ nù à à olúbọ̀ náà ṣe sí látàárọ̀ nù so òun ni pé n tó dájú náà ni ọ̀rọ̀ tí ń sọ wàláyé àwọn tẹlẹmí ni wọn ní ẹ ẹ ṣe ká pé wà tí n tí n sọ yìí bí láìlẹ̀dẹ̀ láìláìlá wọn àbúṣe rí mi sọ yìí so n tí Islam fún wa ó ní agbára ju gbogbo nǹkan lọ yóò tún wá tún gba aládàá lọ́dọ̀ náà náà. wọ́n bẹ̀rẹ̀ ni ṣé ní òótọ́ ni ìwà àtàkùn ìdá ẹ̀yà. àti kàánù ìdálẹ́ mọ́ ọrùn tó bá ti ń kà ẹ mọ́ ọrùn. السلام عليكم وعليكم جزاكم الله خيرا يا استاذ وصف الرجل الذي ذكرت انه ضعيف في الحديث السابق ماذا؟ قلت ضعيف في الحديث السابق اوكي مدار كويني كم به؟ يحيى بن سليمان آه، المدني سو هنا انتو ضعيف نبي حديث نعم kó lọ́wọ́ sàn. Olúwa ẹ̀yẹ dákùnrin ẹ̀rọ àṣàlàyé lẹ́kùnrin lórí àárúnú ìdánwúnú àti ẹgbẹ́ ní àpapọ̀ sínú ìgbẹ̀mí àmúṣọlá sílá. Wọ́n ti yẹ ní tó fẹ́ sọ. Náà wọ́n ní àwọn ẹgbẹ́ tí wọ́n ń bẹ nínú Islam gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé ẹgbẹ́ ṣíṣe nǹkan tí ń jẹ́bẹ̀ náà ni pé kéèyàn kóra yàn jọ lórí ìyapa àṣẹ ọlọ́run àbí súnà lórí sọ̀lọ́ ọ̀sánà kéèyàn wá mẹ́ ọ̀rẹ́ yàn pè é lákìyèsí wípé náà ń ṣe yí ìkan bá mu bóyá kéèdà ni tí yàn pépè sí lọ́wọ́ ló kò dá àbí ìbáradà kan lè yàn pépè sí tán kò dá àbí ìṣesí kan tó tako súnà mẹ́lì táwọn sọ pé ń tọ́ ń sọ yí ọ̀dà kí ó sì kóra yàn jọ lérí ẹ̀ kéèyàn ó sì máa bá a nìṣó ó ti ń jẹ́ gbẹ́nu kódà kìí ṣe kẹsọ́ra yín ló kọ kódà tí yẹn bá kódà àjọba àwọn tẹ́ ẹ̀ sọ́ra yín ló kọ ẹgbẹ́ náà ni tó kódà kẹwọn pẹ̀lú ayé lálùsùn nà àwọn ní sálátì àwọn ní kíní kan tó wá ń rí pé bédé àkànlẹ̀ ń ṣe tẹ́ ẹ̀ pati yìí tó sì ń pa kíyèsí ẹlẹgbẹ́ yín sọ. So, òun ni pé gbogbo mi làwọn tà á wúnú tàdọ́ múnú ẹ̀yìn tmc ọ̀hún mọ́ ilé kankan kan gbọ́n lápapọ̀ tó náà ń jẹ́lẹ́gbẹ́ kí ní kàn wọ́n nítorí ń jẹ́lẹ́gbẹ́ náà ni pé nǹkan pèpè sí ní àkídà ọ̀tàkù tí ànábì sallallahu alaihi wasallam mọ́ wa àwọn afáṣẹ ń pàkíyèsí wọn wọ́n sì lè rí táwọn gbèlú lílọ bẹ́ẹ̀ làwọn tẹ̀bílẹ̀kì náà tó gbogbo àwọn èyí ń bá náà ẹlẹ́gbẹ́ ni wọ́n àmọ́ ò a sọ pé kèfèrí ni wọ́n o ìyẹn sọ pé kèfèrí ni wọ́n o so ẹlẹgbẹ́ ni wọ́n wọ́n sì yapa nàdà nẹ́bí sallallahu alaihi wasallam yapa wọn lè ní stages ó lè ní ìpele ó lè ní ìpele so náà ni wallahu a'lam náà. Assalamu alaikum. Please, can we pray in the mosque where they are doing prayer? E.g. mọ́ṣáláṣí tó bá lè ṣe bẹ́rẹ̀ à tí ìbá ṣe pé lórí ìrun yẹn ni wọ́n ti ń ṣe bẹ́rẹ̀ àwọn tí wọ́n lè bá wọn kírun bẹ̀. àfi tó wá pé ẹni tó jẹ́ ìmáàmù yẹn ń ṣe bẹ́rẹ̀ àti bẹ́rẹ̀ àwọn bẹ́rẹ̀ àtúntò di kìkìrì tó yọ kónú ìsìláàmù ni wọ́n lè rìn kírun bẹ̀. mọ́tì ìbá ti rí bẹ́ẹ̀ yẹn lè kírun lẹ́yìn wọn. sọ wọ́n lọ ọ̀rọ̀ náà. sí bàbá tí mo wò tó bá lò kalẹ̀. nínú gbogbo ìpè ẹlọ́run tí ẹ tó jẹ́ máa ásírì ó wá gbàgbé àsó tó rántí sí wọ́n ti kí mọ́gírìbì àbí wọ́n kí mọ́gírìbì lọ́wọ́ sórí ìfimọ́gírìbì àsírì bẹ́ẹ̀ ni ó lè di sọ ọkọ̀ jọyọ̀ wọn àkóso bá wọn kí alásàrì tó kí mọ́gá làwọn sì ń kí lọ́wọ́ àníyàn ti alásàrì bàtà bá sálámà yóò dìde ó sì mú ẹyọ kan sí wa yóò sálámà tiẹ̀ yóò sọ wá kí mákìrìbù tiẹ̀ náà lẹ́yìn ìgbà yẹn sọ wọ́n lọ́wọ́ náà. Assalamu alaikum. Alaikum assalam. Please, if someone has not prayed true prayer and is time for sober prayer and has limited, has limited time, is has a limited time to pray either for the prayer which one can he pray between which way and which way. tí wọn bá jí wá ṣe pé èèyàn bá láǹfààní tí kò tí kí sóbọ̀ ẹ̀ tó sì jí lẹ́sẹ̀kẹsẹ̀ kó kí fájìrì ẹ kó kí wítìrì kó sì kí ọ̀kadà fájìrì lẹ́yìn náà kọ́ni sọ̀rọ̀ kí àṣùbà àti tó bá jẹ pé ó bá wọn ti ń kásùbà lọ́wọ́ ó jí náà ni wọ́n sì bá wọn kásùbà ó ṣàlọ́ lọ́jọ́ ìwọ̀n wọ́n jọ kásùbà so ó láǹfààní láti kí ọ̀kadà fájìrì lẹ́yìn àṣùbà yẹn kíákíá má sálámà kó kí ẹ̀rọ ọ̀kadà fájìrì lẹ́yìn náà tó bá wá di àsìkò dùhà wá dá wítìrì padà wítìrì tí wàá dá padà yẹn wàá kí ní mẹ́rin àbí kó kí ní mẹ́jọ sọ́wọ́n lọ́wọ́ wàhálà. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. ẹlẹ́kùn sáà nígbà tí ẹ bá ní kí a máa gbé òkú lọ sí ìtẹ́ nígun ìjọba tẹ̀sẹ̀yìn wọ́n ní àwọn ọlọ́pàá mú àwọn márùn kan tí wọ́n tó lọ wò kú ní ìtẹ́ àlùfáà kan wá sọ pé nígbà tí àwọn tí àwọn àwọn kan ní ẹgbẹ́ ẹgbẹ́ gbé òkú lọ ẹgbẹ́ gbé òkú lọ sí ilé táwọn kan ní ẹgbẹ́ gbé òkú lọ sí ilé táwọn kan ní kí ẹgbẹ́ gbé lọ àlùfáà oníbíjà yẹn wá ń sọ pé anábìrin anábìrin anábìrin lọ kìlọ̀ fún àwọn sọ̀rọ̀ pé wọ́n gbọ́dọ̀ sí òun àti àwọn ara ilé wọn sí ìtẹ́. wọn gbọ́dọ̀ wọn gbọ́dọ̀ sí. bóyá tí ènìyàn fẹ́ sọ òun ni pé àwọn sọ pé káwọn èèyàn máa gbókun lọ́tẹ́ ẹ̀yìn sọ pé káwọn gbé lọ́tẹ́ náà kọ́ni wọ́n ń dín òkú hú níbẹ̀ hàn ní ọmọ bí ọ̀rọ̀ ṣe rí dáadáa ní ọ̀rọ̀ pé wọ́n kẹ́nìkan máa bọ̀ ọ̀ka ẹnìkan má sọ ní ìmọ̀ dáadáa ọ̀kan ń gbọ́ fẹ́rẹ́fẹ́rẹ́ náà ni káwá ní pé wọ́n ti ẹ̀ ń jẹ́ òkú gbónítẹ́ ìyíwọ̀n túmọ̀ sí pé ìmọ̀ sìnkú sílé ìkọ́dá bí wọ́n sìnkú sínú yàrá kò túmọ̀ sí bẹ́ẹ̀ sí nílé náà tí wọ́n ń wú òkú lé tí wọ́n ti ń gbé lódìdí gan tí wọ́n tẹ́tọ̀ ní wọ́n ti ya wòlíì pé ẹ̀rú kú mọ́ ẹ̀rú di òkú mọ́ so oníwèké ọ̀rọ̀ lè fi síta ọ̀hún tó ó pè ó pè ọ̀tọ̀ ọgbọ́n tẹ̀ tó wá fi sọ̀hún ti ń so sẹ́wọ̀n pé nìsọ́ akẹ́wọ́n bá ní jí òkú wú ni kí ló tán rí wọn mú sẹ́wọ́n rí wọn mú náà ni wọ́n fi lẹ̀ fi gbọ́ wọn mú mi kí wọ́n mú tó bẹ̀ wọ́n sọ ọ̀nà so wallahu a'lam so kí o sìnkú sísẹ́ òun náà ni ọ̀dà jù kò sí nǹkan tó sí ìyíkó mẹ́ lẹ́yìn náà kò sí ibi táwọn ẹbí sọ pé ẹsìn mi sí ẹ mọ́sìn mi sí tẹ́ àtẹ̀mí àtàwọn ará ilé mi kò sí táwọn ẹbí ti rí lọ ẹni tó bá sọ ọdún yìí òun ó mú wa kárí ó ń tọ̀ sàlámà ẹkùn tó náà ẹjọ́ kí ni ìdí àwọn àlùfáà tí ń lọ sí Ògbómọ̀ṣọ́ lọ sí ògùn. kẹ́yìn tó Ògbómọ̀ṣọ́ nìkan náà lọ gbogbo ilé ológun náà ń kiri ká so òun ni pé ẹni tí wọ́n ń ṣerú nǹkan báyẹn ó ń tọ́ àwọn ìṣe mùsùlùmí ń tọ́ àwọn ìṣe mùsùlùmí so gbèlè dàsí pàtì ẹ̀ pé ní àlùfáà. so ni pé gbogbo àwọn nǹkan báyìí tọ́ ọlọ́run bá kó kó ni so n tí ò yẹ kó tiẹ̀ kí n ò tiẹ̀ máa gbọ́ létí káfọ̀ mọ́ wá kiri káàkiri kí lọ́n wá kiri ń wá ògò kí kése kí mo nà lè ń kéwú lọ bí lágbájá mo fẹ́ lọ lè kẹ́kọ̀ọ́ báyìí lè ké báyìí so àfòkò yìí náà ni so ọlọ́run já fún wa kése yìí nìkan wọ́n ń wọ́n nílé awo gbogbo àwọn gbogbo àwọn aláwo abẹ́kúta gbogbo ẹ̀ níbẹ̀ lọ́rùn yìí náà ní ìsìn lọ́n kó sànù mi subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka náà wọ́n ní ká sọ fún wa lọ́la pé ní ẹwà ecobis pípé halqa ní aago mẹ́rin ní sátidé sunday àti eh, friday sátidé sunday wọ́n lọ́wọ́ àárín náà mẹ́ ẹ pé máa ṣe. Ilé ìkọlùkù wọ́n ní ọdún bá ọmọdé kú náà. Ẹ̀rọ dákúrò àwọn